أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم آمين أدا وكفلون الحمد لله أترى إكي أتيغا أتيغا فان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم Thank you. Ah, ó pẹ́ wa díẹ̀ nílé kò sí sáàbúrú kankan sáàbúrú alhamdulillah oore nìkan ni oore ni kò sáàbúrú kankan mo dẹ̀ ṣàkíyèsí wípé ọlọ́mọ̀ọ́mọ̀ àti pé àti ẹ̀lẹ́ tó ń ṣe iyèméjì bí yẹn pé ó fẹ́ kí bí bíbẹ̀rẹ̀ tẹ̀sí lónìí ó lọ́ra díẹ̀ ẹ wà ìgbàdá titúndé náà náà náà nígbà Ramadan ma iná kìíní ta ti ń fọ aná so pé kọ́ wa ń dáwà dúró báyìí kò ti ṣẹlẹ̀ rí ọ̀pọ̀ ọjọ́ kẹrì tá a bá dé báyìí la bá náà jọba káníyàn ìjọba bá ń bẹ náà ni àbá ti máa bẹ̀rẹ̀ náà bìtẹ́ bá yanjú ẹ̀ tán làbá gbé sí iná ní ìbàjẹ́ àbí náà ìjọba ń bẹ lẹ́nìí jẹrẹnitọ kò sí ọ̀sẹ̀ lọ ni ó mẹ́ pé àkọọ́lẹ̀ ni pé wà ẹ̀ta bẹ̀rẹ̀ lẹ́nìí ni kódà àwọn ajẹ́ránsì wa tí a máa bá aná ẹsẹ̀ tó wọ́n dé náà ni. lọ́nà eh. bẹ́ẹ̀ wọ́n ṣe sọmọ́ra wọn lọ nìyẹn. sọmọ́ra wọn. jama àdúgbò fọlọ́hún. a ọkùnrin tá a kò lé lẹ́rù ọlọ́run kan gbé mọ́tò wa pé ká tó máa fi kún iṣẹ́ ọlọ́run lọ. so ìyẹn ló jẹ́ kó tó ń pẹ́ wá díẹ̀. jojúmọ́ jojúmọ́ lórí lẹ́kọ̀ọ́ jojúmọ́ jojúmọ́ lórí wọlé ó ní òjò ọ̀tá ìtẹ̀lẹ̀tẹ̀dẹ̀gbẹ́ wọ́n bá ìṣòpin fáwọn bàbá jojúmọ́ jojúmọ́ lórí lẹ́kùn tó ní òjò ọ̀tá ìtẹ̀lẹ̀gbẹ́ kó mọ́ bẹ̀yí sọ pé fáwọn bàbá ọpẹ́ ní fọ́lọ́hun n tó wu èso àtàwọn ẹni ẹ̀ ni pé ọkọ̀ tí ó ń tì fẹ́ kan gbé wá tẹ̀síìlì gan-an níta ìyá rẹ̀ ọmọ yọ lágbàdo wípé òkú kí ẹ̀yìn rẹ̀ mọ́ nọ́ọ̀kì so tó yẹ pé pípẹ́ tí ó ń ti ìbá pẹ́ ọkọ̀ tó yọnu ní ìbá dá dóòtù bọ́lọ́hún ẹ̀ bọ́lọ́hún ọba àlekí ọlá lágbára ọlọ́wọ́ fi pé ẹ̀ẹ́bà pẹ́ ọkọ̀ ní ọ̀fà ọkọ̀ tuntun míì ní àjẹ́ so bí agbé ń sọ̀kan sọ méjì asásàdúrà fún oúntọ̀hún so ló jẹ́ ká pẹ́ díẹ̀ abẹ́lẹ̀ ọ̀bàlẹ̀kọ́lá ẹ̀rú náà ọ̀lọ́bàlẹ̀kọ́ láṣìírí ẹ̀rẹ́ náà mo ti sàdúrà fún asùnmọ̀ pé ọlọ́run ó gbà ọlọ́mọlẹ́sàlẹ́kùn ìgbàdúrà náà ọlọ́run ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa náà bá ní forí kárí àmín àmín a fi ọkàn kan tọrọ àdúrà a sì rápẹ̀rẹ̀ pé ó ti ń gbà ọ̀nà ọgbà délẹ̀ ibi ìsílẹ̀ máa ń gọ́ sínú níbi ọpẹ́ fẹ́rú yóò ságbọ̀nà kan fẹ́ mọ ẹrú balẹ̀ pé ó lè pé ṣé ojoojúmọ́ náà wá ni àti pé ṣé òní bá dàbí kíní báwọn àti pé ó tún lè pé ṣé wọn orí ilé náà lẹ́mọ̀ á kígbekígbe èèyàn kí ń ra kínní sòyọ́ sàgbọ̀nà kan fẹ́ wọlé sọ́ńtì lára kọ́dọ̀ mọ́ gbà. àmín. ọ̀rọ̀ ìṣúra ń kì lọ́wọ́. ọ̀rọ̀ rẹ̀ ní o. olórí gbogbo ọ̀rọ̀ ẹ̀ là ń kì lọ́wọ́. ẹni láhàbí. àṣírí ẹ̀ lọ́rọ̀ tó ń tú fún gbogbo ayé lọ́wọ́ kọ̀bálíkọ́lá kó sànù wa kó fi aborí ẹ̀. àmín àmín. wọ́n àná ọlọ́run gbogbo jama látòkèdè lẹ̀ bẹ̀rẹ̀ lórí jama sọ̀rọ̀ abẹ́lọ́run fún wa àti gbogbo jama lápapọ̀ tí ọlọ́run ń pé ká máa ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ láàyè yìí ní sísọ àti gbígbọ́ àti nínáwó gbogbo gbà ọlọ́ba ní dúró tẹnìkọ̀ wa. àmín. wọ́n wa o wọ́n àná ọlọ́run látòbí rẹ̀ láhọ̀rọ̀ lápáta ìlà ìlà. ní àná ẹrù ọlọ́run kan sẹ́ndì owó sí jàmá gba pé bá a gbogbo ayé ti ń gbọ́ owó tó rẹ̀ ló ló sẹ́ndì asitala na à ń ọ̀rọ̀ kan bí ká tó máa lọ lé ni wá sọ fún mi pé ẹ̀rọ lọ́nkan sẹ́ndì owó pé owó tó ni o ó ló ń fún láti fi ràn lọ́wọ́ owó náà jẹ́ twenty five ẹrú náà gbàyànà lọ́wọ́ àmín akéde àkágbìnàbà wa náà ni ó gbọ́ lórí lórí ìgbà tí ń sọ èyí tí ẹrú náà bí tó bá wà àmọ́ hmm. òun ló mọ̀ wá àwa ò mọ̀ òun ti wà á bá ní di ọlọ́lá kò dákọ ọlọ́run rọ̀ sẹ́yìn ńlá fún náà ni ọlọ́run sá rọ̀ fáwa náà àmín ọlọ́run rọ̀ fún wa o àmín fún wa rọ̀ olóore fún wa àmín ọlá tóbi ọlọ́run là fẹ́ àkún la hawla illa billah. ibi adélànà ni àyà twenty three àbí awaka twenty four twenty five ẹ̀yà méjì tó kù tí àárín ó fi parí nìyẹn. naam. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. قولا بتوا بعدكم لبار عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاه إلى إيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين ìgbà bàbá ńlá wa tó ṣe ń tí a ní kọ́mọ́sí ọlọ́run wá sọ fún pé ṣe ń kìlọ̀ fún ọ tó ṣé ń sọ pé ọmọ jẹ́ ṣé ń sọ wípé ẹni yìí ọ̀tá rẹ tó fojú hàn ni ṣé ń sọ fún ọ anabi adama àti ìyàwó ẹ̀ ọwá nítọ́ ọ̀dá asàbòsí rẹ̀ o sẹ́mi ara wa àmọ́tọ̀ ọba ilé foríjì wa kó kẹ́ wa adẹni òfò mọ́jà adẹni òfò dákùn ọlọ́run sì gbà á àmọ́ nǹkan méjì tọrọ ìkan ló fún un kò fún ní kejì tọrọ àforíjì bọ́n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ló mọ́pọ̀ ń bí yẹ ìgbà ọ sọ̀kalẹ̀ kọ́lá ibè بعضكم bàdùkún lèbàdìn àdó ẹwà bọ́ọ̀lẹ̀ ẹwà sọ̀kalẹ̀ ẹ ma wá lọ́nu ẹ nílọ lẹ́rọ̀ ẹgbàntẹ́ ma sìn bàdùkún lèbàdìn àdó wọ̀n apá kan àtàpá kan ẹjọ́ lọ máa wọ́ ẹjọ́ bá bára yín ṣọ̀tá láì nídìí bẹ́ẹ̀ bá ń ṣe mọ ọ̀tá tí ọmọ bàbá sí ọmọ bàbá bá ń bára wọn ṣe èrè mọ̀ ń jẹ́ bá rí ọ̀tá tọmọ ìyá ọmọ ìyá kan náà bàbá kan náà títí wọn tún wá burú lọ́nà mẹ́wàá jọmọ bàbá lọ lẹ́ẹ̀tọ̀ wá rí bàbá ìmọ̀ yìí pé áá ah, ah, ìgúnlélẹ́yìí lásìkò yìí agbó ọmọ bàbá sí bàbá kánípé ìyá kálukú rojọ́ fún ọmọ ìyá adé síyàwó ní ń bára wọn sọ̀tà ó lè jẹ́ sábà bí ẹjọ́ tí ìyá kálukú rò fún ṣùgbọ́n ṣé ìyá kan oṣù tó bá méjèèjì yóò tó rojọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn níbí títí wọn àbúrú débi pé àwọn mẹ́rin bá ti wọn lójú ikú ọ̀pọ̀ ọgbà ọmọ bàbá a máa sọ̀rẹ́ ọmọ bàbá ní sọ̀rẹ́ tímọ́tímọ́ jọmọ ìyá lọ́ngbà mi àwọn náà kọ ègún ni kégun búmọ̀kẹ́ lórí tiwa ni. Àmín. ẹ lọ máa bára yín fà á. àwọn abóńtàbí wọ́n ní ìgbẹ́ ló sì bí anábì adama jésù ìyàwó jésù nígbẹ́ bá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹni wọ́n ń jẹ tí ń jẹ gbé kò sígbẹ́ kò sítọ̀ ẹni bá ń gbálẹ̀ ẹni bá wà lè jẹ́ náà kọ́lọ́ ó jẹ́ àwọ̀ àní súnbẹ̀ àní tọ́ǹbẹ̀ àní dẹ́kọ̀ àlìjánná láfiwé kílẹ̀ fi jọ gbogbo tẹ́ bá jẹ́ láyé lẹ́sùn padà. bó sì lọ yẹ kí nǹkan wọn dáa tó ẹni ó sùn nífẹ̀ẹ́ dóde mọ́ ntọ́ da alájẹ ntọ́ bóde padà ò da mọ́ yóò di wàhálà kan yìí ni lóòrùn bú yóò ní ni ẹ má sùn sáàyè mẹ́ta sallallahu alaihi wasallam àmọ́gbà níròyìn ó ní ààyè ìpè ló wí ààyè ìpè ẹ má sùn sáàyè ìpè mẹ́ta ẹ má sùn sáàrin ọ̀nà ẹ má sùn bí táwọn èèyàn gbé ń ṣe gbádùn bí abẹ́ igi àwọn tí bá ń lo bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá gbàgbẹ́ wọ́n máa gbé ìpè rẹ ni ó sùn bẹ̀ ni. kọ̀ntínà gidi ni o. nǹkan rẹ̀ lájẹ́ ló dé pé òun ńgbàtí ọ wọnú àpọ́nlélà àpọ́nlélà wọnú orí tébù lágbèkà ibi ọ̀gá jù nínú ilé wa lágbè sí lágbè jẹun orí tébù orí tébù àmàtí O bóde ọ̀pọ̀ ẹ̀dá míì tí ń sun fún rẹ̀ yóò fi nǹkan bomú ni kò ní fẹ́ gbóòórùn rẹ̀ abà ìbára ló fi jáde n tó gbọdọ̀ dànù lálìjáná kò sí yẹn kò sí yẹn àwọn afáwọn ní kí mọ̀ wọ́n ní. ntí a pé ayé ò tó pọnù ajẹba ajẹka ajẹsu ajẹ ráìsì àtẹwà àbádá ráìsì jẹ àbádẹwà jẹ tí ń ta sánsánsán ìwọ oúnjẹ míì oyóyàn ọfẹ ìyóyàn láìjẹ wọ́n ní gbogbo orí ayé pátá ń tẹ́pọ̀dà náà nìyẹn bí ó ẹ má kàn fi ìbẹ̀rù ọlọ́run gbáyé tí ẹ wà á sẹ́pẹ́rẹ́ ìyàwó tí wọ́n ń pọ́ra wọn lẹ́nu láńjọ́ márẹ́jì ó jẹ́ táwọn tí ẹ máa gọ̀ dáadáa àwọn kan tí ẹ máa gọ̀ dáadáa tá a dáko tá a lákọ̀ mọ́ lórí n bá ti ń sọ lọ ẹ ti mọ́rú wọn ìgbéyàwó tí wọ́n bí ìgbéyàwó dẹ̀dẹ̀rin ni lójú gbogbo ayé wọ́n máa dì mọ́ra wọn ni wọ́n pọ́n lẹ́nu lá ẹni máa fẹnu gbé nǹkan sí lẹ́nu lójú gbogbo èèyàn wọ́n máa ṣe bí dèdèrìn bí ọ̀bọ ẹni tí ń fẹnu gbé nǹkan sí lẹ́nu ẹni tí ó pàánù o fọ́ ìsìn ń gbé sí lẹ́nu yóò pèlà pé ọ̀padà pẹ́ kẹ́yìn náà ni díàdíà ti ń pè ń ikú ní ń pè yẹn ẹ lọ wo bí tíru wọ́n máa ń parojọ́ sí wọ́n àwọn tí mò ń sọ yìí máa ń parojọ́ síbì kan nílé kíkọ́ wọ́n máa ń sábà kọ́lé ẹ lọ béèrè ń bẹ̀ láńlẹ́dì ní tílébájọ́gọ́rùn-ún ń bẹ̀ láńlẹ́dì ní éètì ń bẹ̀ hmm. láńlọ́ọ̀dù ti lọ èyí tí ọba lọ ní ti kó kọ́kọ́ sáré ó ti sádànù ah. ó ti fi lélẹ̀ ah, àbí kó di sòwò lẹ̀ hmm, kí ni orí ojú òní nìyẹn o hmm àìmọye ọmọ tí ń pa bàbá ẹ̀ tí ń pa yẹ ẹ̀ tọ́lọ́ nìkan tó bá wà lára nǹkan láyé onìkan ni ó ṣèfù ẹ̀. ló jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ni ànábì kọ́ wa sallallahu alaihi wasallam bàbá ara tuntun oní àṣàdúà sí kábẹ̀rún orí rẹ̀ kásì bẹ lọ́hùn kásì bóun wá sọ̀ ń bi láburú tí wọ́n dá sọ̀ fún kò sí ti ń bẹ láyé lóore tí ò jẹ́ tibi tire méjèèjì ni ó ti ó pè síbẹ̀ àdúrà ni ẹ fi ti láburú bẹ dànù bẹ́ẹ̀ ni mọ́tò bẹ́ẹ̀ ni lé tí ẹ̀lú mi ò fi kọ́lé nǹkan mọ̀ déédéé ni ẹ̀ǹ tọ́kọ́lé tán náà ni wàhálà dé ní hmm. káwọn èèyàn ńlẹ̀ Yorùbá kí wọ́n ronú pé ilé tuntun ò ṣeé kó sí láì bẹ lọ́hùn ńgbàtí kò tí ì sí ẹ̀sìn tó pọ̀ tó rinlẹ̀ báyìí níjọ́ wọn àná tí wọ́n fẹ́ kọ́lé àwọn ìsáré máa ń kan ọdún mẹ́ta àwọn bara bàrà síbẹ̀ ẹ̀gúsí ń jẹ́ bàrà wọ́n gbé bàrà síbẹ̀ lọ́dún yìí wọ́n kà á bàrà bẹ̀ ọdún tí ń bọ̀ wọ́n tún gbe bàrà síbẹ̀ wọ́n kà á ọdún míì lọ́hùn wọ́n kà á wọ́n gbàgbé pé wọ́n gbàgbé pé wọ́n gbàgbọ́ wípé bàrà ní oró lára ní wọ́n ti á fi bàrà gbígbìn sórí ẹ̀ lé àjànú jìnnà síbẹ̀ wọ́n ti kọ́lé tó ti yíwọ́ yíwọ́ tí wọ́n ti wá lọ wá bọ̀ tí wọ́n di pé àjànú táwọn bá lórí ilẹ̀ ní òjẹ́ kílé ó ṣe é gbé kẹ́yìn mọ́ wọ́n á gbé bàrà síbẹ̀ àmọ́ ayé ń fásitì sí ni ọdún mẹ́rin ọjọ́ èèyàn tó fẹ́ kọ́lé tó máa tó àgbè bàrà ọdún mẹ́ta. ọdún mẹ́ta. àwọn ń sọ wọn wá yí sádùá èèyàn fẹ́ bẹ̀rẹ̀ lé wọ́n àkáwọn aláàfáà lórí ilẹ̀ wọ́n àṣàdúà wọ́n kè káfì wọ́n kè yáàsín ó ṣe gbogbo ẹ̀ ayé tó ti sún jù bá ń lọ sí kò tó gbarú èèyàn mọ́ sẹ́ńtẹ́ ọkùnrin lé méjì náà pàápàá kan ah. ẹ̀jú lójì náà lọ fẹ́ kọ́ àti pé àwọn afáà wo ló ti ẹ̀ pé àwọn afáà jọ ń jẹ́ mọ́ pé àwọn afáà ti ń láàánú ni àwọn afáà mi gòtò wọn fún onítẹ̀ẹ́tọ́fẹ́ kọ́ríkà ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ilé àwọn sàdúrà tẹ̀wọ́tò fún ló pé nítorí lè bá tún ká àwọn eléyìí ah. ó pè wọn pọ fẹ́ bẹ̀rẹ̀ ilé àwọn tó fẹ́ fi bẹ̀rẹ̀ ilé yẹn wọn ó gba ìdákàndá mẹ́wàá rẹ̀ ń bẹ ah. wọn padà wàá gbà yòókù lẹ́yìn tí ọba ah. olówó ilé ilé mi lè fẹ́ kọ́ olùsírí pé plọ́ọ̀tì kan náà wọ́n ra o ọwọ́n á pé ilé mi ló wọ́n fẹ́ kọ́ ilé mi ló ń kan gbà <laughs> yọ wọlé ni wọn o onímọ̀ ìlẹ̀ fẹ́ kọ́ ó ní pẹ̀lẹ́ ilé kan náà ní four flat náà ní ooo ẹ̀sẹ̀ à ń gbẹ̀jà ń wọ́ra yín lẹ̀bẹ̀ yẹn a máa ra kọ́lé flat four flat mẹ́rin lẹ́yìn tí òun kò kádàrá yìí tẹ́ pé ẹ́stéètì ni ẹ lẹ́yìn yìí ní à ohun tí ẹ ti lówó èyí gan ìdílé òun kẹ̀jẹ̀ fẹ́ sípa nígbà ní ìtànsọ nìyẹn ṣe yìí láti ẹ níwò àwọn lára láti máa anyway gbogbo ẹ lọ́nìí sí tẹ́ ó tẹ́ lò ah kò ní ó tí dáhùn tó pèsè tó tó ten million ten million lọ máa ebi sì ń iṣẹ́ kan wà tẹ́ máa fi rí bí ẹni tó ṣe tí ń jò nínú èlò ló twenty three oh twenty six million ni. tóbi ní nọ o náà náà máa jára èèyàn. pọ́ńtì bá jẹ́ tí wọ́n bá ń wó fò jọba kú ọwọ́ yìí tó tùjọ wọn à ní ó mú wá káwọn fi ti sẹ́. tí o fi kọ́jú máa ń lọ. àwọn àfáàsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń dànù. Allahu Akbar. kaguna tí wọ́n ń sá fún wọn àfẹ́ntọ́ bá jẹ́ pé àánú ọlọ́run tí ilé bá lókù ni òfin ní ma à ń bá a ṣe sá fún wọn. Mm-hmm. Eh. ọ̀n láti họ fún wọn. àwọn àfáà tá a máa sún mọ́ kìí ṣerú àwọn tó pọ̀ níta yìí tí ń bóra yìí. Mm-hmm. èyí tí òfin ọlọ́run gangan ọ̀rọ̀rùn fún yìí ìgbà yìí náà ni kó fi ọlọ́run gan ọ̀rọ̀rùn fún náà. tí ń fọtí ló ṣe. èèyàn ń lu bàndírì bàndírì wọn fi bẹ̀rẹ̀ ó ti wá di sáǹdì nìsín. èèyàn ń wọ́sọ̀kòtò ńlẹ̀. Mm. onírùngbà pọ̀rẹ́lẹ́ eh. à ń lé wọn náà wà láàfà wọn ní ká máa súnmọ́ àfà síbúrò àbáṣe ní máa súnmọ́ nìyẹn ìwọ gan dáa jù lọ náà dáa jù lọ. àfà àbọ̀tà ojú ẹ̀jọ́ sando. kò ní ò ní lékún lára ẹ̀ kankan àfòfò. ọ ti mọ̀ mọ́ kó mọ. ẹ ní ẹ ní lékún tọ́lọ́ kankan. àmọ́ pé bíi tí wọ́n bọ̀rọ̀ wọn bọ̀ rèé njọ́ ọmọ kọ́kọ́ gbọ́ pé wọ́n mutí. ah wọ́n fi ń lo sẹ́ni fa pé ọ̀hún ìlòsẹ́kọ̀ ìlòsẹ́ wọn fi bẹ̀rẹ̀ ní àfáàbù abalibarika ìní ń wà mí àbí abẹ́nìkan sálẹ́yìn tiẹ̀ ìmọ̀ ti wà mọ́ mọ́sájáde ń jọ yẹn ìní ń lọ náà tó tágàdì láfẹ́ náà lọ́mọ àbú náà ni àbú náà ni bọ̀rántí àbú náà ni torí ń lọ àwọn méjì náà wà ń lé àbú àtẹnìkan ẹnìkan jẹ́jọ́ wà ń lé kéwù lẹ́gbà tẹ́lẹ̀ yòó ń ṣe súná ọmọ bí àná. ni wọ́n sọ fún mọ́tò yìí pé àwa adé yẹmẹtu lọ́dẹ̀nu lé pé ibi súná ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ àwọn táwọn lọ lánàá. òun àrẹ mọ̀ ń bẹ́ mo ń yí lórí ó nígbà táwọn àfa àwọn bá wọn ṣe súná tán tí àwọn àfa lọ pé àgénímọ̀ ń rọ ti bíà sí bíà gidi Ah. ni wọ́n ń sẹ́ fúnra wọn lórí tébù ẹ wò ó junction total garden mo ti tọ́nù padà mo ní ń lọ mọ́ hmm. padà ó gbogbo wọn ní aago tán ṣẹjọ́ náà o mi nǹkan ní o máa ní àwọn wọ́n mọ̀ wọ́n mo padà wálé gbogbo ọmọ kí ó jọ ẹ ìjọba máa fòfin sí pé látòní lọ ń gbọ́dọ̀ tún rí kíkanu wọn tún dóbi wá bẹ̀yìn lóde kẹ lọ́mọ tó gbé wá búkì gbé ràn. virus. ìwọ ni lánàá láti ìwé náà ọ̀ ń sọ lónìí nísìnyí pé máa ní ojoojúmọ́ bá wọn yóò fà sẹ́yìn náà lẹ́mìí ntọ́ fàánù tá a fi yá àwọn ọmọ kí wa pẹ̀lú àwọn kan níbi bá rìn mo sọ díẹ̀ fún bàbá ìmọ̀ nígbà tá ń bọ̀ ní ìsìn ọ̀rọ̀ kan kòbálíkọ́lá kúmọ́sà mú wa dúó ẹ̀ ń ta sọ débẹ̀ yìí wípé ọ̀tá àpìlẹ̀ ní sètánì jẹ́ fún wa kò sì ní yẹ kò ní gbò tí ó bá sọ̀tá àfẹni náà tó bá họ fún un ọlọ́run wa ní ẹwà gbọ́ lẹ́yìn tẹ́ ti gbọ́ pé ọ̀tá rẹ̀ mọ̀ sí wala kum fil ardi wala kum fil ardi mustaqarru wa mata'un ila torí pé ààyè gbẹ́ni òsì lálìjẹ́ náà òsì tọ́lẹ̀tì ń bẹ̀ ìgbẹ́lẹ̀ sí ìgbẹ́ ń gbọ̀n yìí ètò níta ẹ̀jẹ̀ ló bíbẹ̀ láfi ní mọ́ jẹ pé yọ pa yín àmọ́ yọ sọ ni àmọ́ gbẹ̀tẹ́ bẹ̀rẹ̀ yìí kò sí pé kẹ́ ya tán kí mi ó ti sí ojú ibi ìgbẹ́ ibi ilé ìgbẹ́ wa bá mu ẹ máa lọ bẹ̀. Mm, kò kó ń filẹ̀ adi mustakorro ẹ máa gbé bẹ̀ ní o. ọmọ tá a ń ẹ sì máa gbádùn bẹ̀ náà àmọ́ ìlàhí o. Oh. ìgbádùn ayé kọ̀lọ́ gbọ́n gada bíi ti bíi tẹ́ wà yìí o bí àdìjẹ́ yìí o ìlàhí nì dìgbà péré dìgbà kan péréte. Hmm. bí yàn lọ́gọ́rùn-ún ọdún láyé ni. gbogbo orí ayé ò kọjá bí àlá lílá tálàmì ogún gbọ̀nà tí ẹ sì wu àsìkò tẹ́ fi lá tẹ́ fi sùn pẹ̀lú mọ́ ju wákàtí kan lọ ẹ sì dé kò ẹ dé gbá ẹ dà wò èèyàn dọba ẹ jọba ń bẹ ah, tí ọmọ mi lùkẹrẹ báyìí tí ọmọ mi lùkẹrẹ lójú ẹ lọdún mi mẹwàá lọ ẹ lọdún yẹn tẹ pé ah ojú oorun ti ń dọ́lá. Ah, kábíyèsí eh. o ọlọ́bàkà hmm, ọlọ́bàkà. ọlọ́mọba wíbẹ̀ ọlọ́wọ́n á ní. qala fiha tahayaw. ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa sẹ̀mí. وفيها تموتون ibẹ̀ lẹ́ máa kú sí ومنها تخرجون ومنها تخرجون ibẹ̀ náà wọ́n tún ti gbé yín dìde padà o o o ọlọ́run dè pa gbogbo ohun tí yọ ọkàn pátá o ti ṣàlàyé ẹ̀ pé ibẹ̀ lẹ́ máa gbé ibẹ̀ lẹ́ ti kú ibẹ̀ ní láti gbé yín dìde padà yẹn ni pé títí ẹ fi padà wá ẹ ní kankan ṣe pẹ̀lú àlìjẹ́nà yìí mọ́. káàsà. ẹ wà lọ ṣiṣẹ́ a wà jọ̀sọ́sì ẹni bá wà jẹ mọ́ nù yín yọ wọ bẹ̀ oh, ẹni tí ò jẹ mọ́ ilé tí ó wọ̀ yọ wọ bẹ̀ títí di àná mọ́ ọlọ́run abẹ́ ọ yíyá <laughs> wa padà síbẹ̀. amina amina yíyá padà síbẹ̀. amina ibẹ̀ láti wá ọlọ́run jẹ́ padà síbẹ̀. amina tí a bá ń sọ pé ọlọ́run já mórídélé àṣírí àdúrà yẹn nìyẹn wípé ilé tá a ti wá lórí wọ́n jọlọ́run já mórídébẹ̀ padà. àmín. ẹni bá lọ ọ̀nù lọ́lọ́ àyè mi. aláàánú lọ́lọ́run kò ní dìdáná fún wa iṣẹ́ kan ni ó gbìyànjú nínú náà ilé wa gangan tó fi wá sí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làlìjánná ayọ̀ àìgbọ́ràn ló mú akó ń bẹ́ẹ̀ nínú àyà mi inú bákọ́ra àgbàtọ́ ń sọ̀rọ̀ ọ̀kan yìí ọlọ́run pé ibi tú mi ní á jẹ̀mí á ó fi jẹ̀mí á síbẹ̀ wípé ilẹ̀ ń lọ yín méjèèjì kí pé kẹ́yìn méjèèjì lè dáná nìkan gbogbo tí ń bẹ̀rẹ̀ ara yín lọ́mọ pátá tẹ́ bì lẹ́jọ́ ń lọ o ká ní ọlọ́run ọ̀sọ́ báwọn bí wọ́n ti ń bí àwa tán bá máa padà síbẹ̀ adébí adama nìkan ni bá máa fèsì wàhálà tó dá àti ìyàwó rẹ̀ ṣùgbọ́n ọlọ́run rárá ẹjọ́ máa lọ ní ìdẹ̀rẹ̀ ní ṣe ẹlẹ́sìnkẹsìn tí ń pé ànábì kan ó ti bóun rẹ̀ sẹ̀ lọ kálukú ní ọjẹ̀ ìyá tí bàbá wa àgbà ṣe lẹ́yìn wọ́n á ṣe eré tọ́ páàsì tọ́ ṣe dáadáa wọ́n borí bọ́ mbẹ́ bó mọ̀ sí jẹ́nu ẹjẹ́ ka tafsiri rẹ̀ ká gbọ́ kí ni àwọn afá sọ. tafsiri wal bayani. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التفسير والبيان أباح الله تعالى لآدم عليه السلام وزوجه المخلوقة منه سكن الجنة وأن يأكل من جميع ثمارها إلا شجرة واحدة فالأمر هنا أمر إباء لا أمر تكليفي tọ́ irun tí a wí lórí ọ̀rọ̀ yìí náà ni àwọn afáà náà lakọ̀rọ̀ wọn ta fi ń sọ àdédé sọ tẹ̀sílì ẹsẹ̀ ń tẹ̀yàn máa ronú tí máa ronú tí ọmọ wí bó ṣe wù èèyàn lọ ka ọ̀rọ̀ àwọn afáà bò ní àṣetù bò ní wọ́n ṣe tù kódà kẹtù sí gbogbo tẹ̀síìrì lè tó lè kà àwọn tẹ̀síìrì yẹn mẹ́tọ́ pé ó tó ní ẹ̀rọ torí àwọn tí wọ́n ń dàdàkúdà láyé àwọn náà kọ tẹ̀síìrì wọ́n dẹ̀ kọ́ níbàámu àdánwò tí ń bẹ lọ́dọ̀ wọn náà ni àwọn àfàwà alùsùnà wal jamaa wọ́n kọ tẹ̀síìrì àwọn khawarij àwọn tí àwọn síà náà kọ tẹ̀síìrì àwọn rọmọdọ́mọ wọn bí ó ń ṣe ṣé nǹkan kan mọ́ra wọn ọ̀gá wọn àwọn ọ̀gá wọn tí wọ́n máa kéwú àwọn náà kọ́ tafsir wọ́n sì máa tó àyà ọlọ́run síbàámu mọ́sáàbù wọn náà ni so fún ilé tafsir ní ètò ìṣèlú kan náà ọ̀rọ̀ náà làákà láfi tún tá a tún yẹn wọ́n ní ọlọ́run yọ̀ǹda fún anábì ádámù àtìyàwó ẹ̀ ká gbé àlìjánná bẹ́sì máa jẹ gbogbo tí ń àfẹnú èso kíkan ní ká máa ṣùgbọ́n inú tí àwọn afáà sọ ń bí tá a ti sọ níbi pé àṣetọ́lọ̀ ń pa fún wọn yẹn hamuru ìbáhà ni kì í ṣe amúru tẹkìlífì ló jẹ́ pé ọ̀rọ̀ ìmọ̀ ó jìnnà kì í ṣe kéèyàn kàn ká ṣúẹ́ṣúẹ́ kó tó wá sọ̀rọ̀ ẹ̀dá fáà so kí ni à ń pè ní amúru ìbáhà kí ni à ń pè ní amúru tẹkìlífì lúgà tí wọ́n mí ní bẹ̀ pé ẹ ìbáhà wọn àmútán kà fi ẹ̀tọ́ ẹ̀tọ́ ni tẹ̀lífì ìlàbọ̀rùn ni rárá wọ́n ti ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ amúrù ìkálọ̀ ń pàṣẹ fún wa oríṣiríṣi ni amú pé ẹ má jẹ ẹ má jẹ èso ẹ má jẹ yìí amúrù èyí tó pé ọlọ́run fi síyàn wájú pé wẹ́ẹ́ tí ọba rí i pé ó yẹ kó o ṣe ṣe kó dẹ̀ mọ́ ṣe mọ́ ṣe o tọba kan ṣe wàá gbẹ̀san tọba ṣe ẹ eh, tọba ṣe ṣe tọ̀ ó kù sọ́wọ́ rẹ̀ nítorí pé anabi ọlọ́run ni adam alayisalaam ọlọ́run olùtẹ̀kìlìfì fún kò yapa anabi ọlọ́run kankan ò yapa ọlọ́run rí tẹ́bẹ̀tẹ̀kìlìfì ni ọlọ́run kan ó ga ìdí ẹ̀ kò ní jẹ́ ó ṣe gbogbo àwọn anabi ọlọ́run màsúmù ni wọ́n ṣùgbọ́n ìbáhà lélẹ́yìí ìbáhà ni lápẹ̀lú ní ìsìn ká lóbìnrin ìbáhà ní ìsìn kíyàn lóbìnrin bẹ́ẹ̀ bá lókun òrì bá lókun òrì lóbìnrin kò ẹnu pé ìtọ́jú ẹyin tí ọ̀kan lóbìnrin máa ń rí yọ ọ̀kan máa rí ọba hmm. tán ìgbé ìwádìí jẹ́ nínà kó máa fà wà ńláńlá ń tí wọ́n níyàwó bá búrò tẹ́míyàwó níyàwó tí wọ́n kọjú mọ́mọ́ ẹhẹn wọn kọjú máa ma bùrùn tẹ́mi yà ò níyàwó ọlọ́run ọlọ́run sílẹ̀ tí ó níyàwó kó lè bá aráyè bá ní mú tó mú lè yìí ó mú kan lẹ̀ fún wa jàmọ́ irú ọ̀rọ̀ níyàwó. Ah, gbogbo nǹkan bàbá gbogbo nǹkan lọ́rọ̀ fún lo bàbá fún gbogbo tẹ bá já sínú inú gbogbo mọ̀ tí ń bẹ láyé tẹ ti já síbẹ̀ inú mọ̀ bàbá ẹ gbàgbé pé eléyìí tó lè mọ nǹkan mímọ̀ láyé kò sí ní bàbá tí ò sọ̀rọ̀ lórí ẹ̀ kí má lọ pọ̀ kí má lọ jìnnà ń bẹ̀ yẹn. amúrò ìbá amúlò ìbáhà ni ìní òfin jẹ́ kó pa núbúwa rẹ̀ lára nítorí pé gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni orí gbogbo sètánì náà nínú ẹjọ́ mi náà ti ń rò tó wá bá wọn tó tún jẹ́ bí ànábì ọlọ́run láyé pé wá gbogbo yín pariwo pé ádámọ̀dò baba yín àgbà ní àdìjẹ́ náà ọ̀dà ẹ̀sìn òsì ló lé baba ló lé baba yín adamu láti jẹ́ náà jàre èsì ló lé adamu láti jẹ́ náà ṣé báyìí ni ó dé báyìí ni ok dídá adamu ńlọ́sáájú dídálẹ̀ ni ìwé lọ́sáájú ara wọn ìwo ni ọlọ́run kọ́kọ́ dá ṣé tóun fẹ́ dípò òun ṣe tóun ṣe lọ́lọ́run sáré wá dá ilẹ̀ àbílẹ̀ tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ ilẹ̀ ń bẹ ń bẹ àbí bílẹ̀ bá ń bẹ ń bẹ kí lọ́lọ́run fẹ́ kó bẹ̀ tí ì dá kí lọ́lọ́run fẹ́ kó síbẹ̀ tí ì dá ṣé ńgbà tí ó pe gbogbo mọ̀lẹ́kà jọ tí ń sọ fáwọn yìí pé òun fẹ́ dá ẹ̀dá ń bolo lòun fẹ́ dá sí ah, ó sọ pé òun lè ń pariwo ní ìsìnkú òun lòun lè lòun lè ọlọ́run níwọ̀ anábì tí ń bá má dá lóhùn o sọ pé gbogbo ọ̀rọ̀ bọ́lọ̀ máa ti fẹ́ ní máa ń se nǹkan ẹ̀ má dá lóhùn bàbá dá lóhùn ẹ̀ àgbàlagbà àyà ni ọtí gbogbo ké ló sì mà ẹnu bọ́lọ̀ nǹkan fi èsù ṣe mínísítà orí ibú lọ́ba tán mínísítà orí ibú ló tán ọlọ́run ọba àlékè ọlá ṣe bẹ́ẹ̀ ká lè gbọ́n ni anabi adama gbogbo nǹkan ṣẹlẹ̀ sí káwa tá ń bọ̀ tí bí ọmọ rẹ̀ ká pa bá dárú ẹ̀ bá ṣe máa bọ́nú ẹ̀ ni bá ṣe máa bọ́nú ẹ̀ ká sì mọ̀ pé òun fẹ́ nìkan sọ tá a wá. òun fẹ́ nìkan sọ tá a wá tí ṣe ṣe tán. kájìnà sí tán anabi ọlọ́run ni anabi adama alayhi salatu ọlọ́run sì lò fún wa ó bí gbogbo ó ṣe gbogbo wa sílẹ̀ ó sì jíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán ó ṣe wo tọ́lọ́run sì pé ó ṣe ó sì ti padà sọ́dọ̀ ọlọ́run so yóò sì wà lìjẹ́nà kẹ́bí bàbá wa àgbà tó sì yára bí ọlọ́run lọ́ba tán síbẹ̀ èso nìkan lọ́run tó iná náà lè da iná náà ni ó padà sí. iná sọ bẹ́ẹ̀. iná náà ni ó padà sí wọ́n ní yóò máa yan kí inú náà tiẹ̀ ni tí ó tún ní ọ̀pá tí ọmọ yìí tẹ́lẹ̀ yóò mọ̀ wá lọ gbogbo bí wọ́n ń pariwo rẹ̀ pé ìbílísù ṣètánì olórí ibú ara rẹ̀ ó sì kó báwọn tó fi wọ náà wọlọ́ tán yà lọ ọ̀dọ́ rẹ̀ pé òun fẹ́ gbọ́n tó ń sọ sọmẹ́ tó ń wí yẹn ṣé orí nǹkan lẹ́sẹ̀ nígbà ẹgbẹ́ rẹ̀ lọ tẹ̀síìrì lágbé ni tí wọ́n jókòó tọ̀ lọ so orókùn lẹ́sẹ̀ rẹ̀ ebọ́ọ̀lù lówó ń tí ẹ tó lè di kọ́sọ́mà ọwọ́n pariwo oṣù só oré sọ̀rọ̀ rí lórí lónìí o má pariwo ohun ma o fúnde eléyìí iná ti ń ju ọ̀tọ̀ wọ́n ní ọ̀rá fi ọ̀pá tó mú lọ́wọ́ yóò fi wá nà á wọ́n ní àwọn iná tí tó dì mọ́pa yẹn yóò àgbọ́n dàálẹ̀ ìkọ̀kọ́ àdàbí tírítírí sítórì iná máa bá yí ìdọ́fà tún dákọ̀ òun kò ń gbọ́ lẹ́nu ẹ̀ bọ́yọ̀ orí òun rí má gbọ́ tẹ́sù ibi èsù ibi ọlọ́run dẹ́sù sí lẹ́sù ń padà sí má jẹ́ òun mú ọ lọ ọbẹ̀ òun wájọ ń bẹ̀ ni bẹ́ẹ̀ ṣe jẹ́ náà. wàtílì kalì janna fìrọ ayélu jùmọ̀hór ìyá janna tulè kólódì. alijanna. wakil janna tún min jìnnà lè aw jannatun min jinalil ardi àwọn àfa apanukọ wọn ní àlùjẹ́nà tọ́lọ̀ ń sọ òun ní etí àwọ̀ gbére yẹn àwọn àfa tó wá sọ ọ̀rọ̀ míì lórí ẹ̀ ẹ̀yàn àwọn onídìí ẹ̀ ń tiwa. wa khataba Allahu Adama awwalan bitoriqil wahyi thumma khatabahu ma zawjatihi litasawihima fil akil min thimari lil janna ọlọ́run bá nàbí adamu sọ̀rọ̀ kìí ṣe dojúkojú èṣù tí ò tiẹ̀ jámọ́ kankan anabi adamu ò rí pété gba tiẹ̀ ó ń sẹ́ẹ̀dì sí ni ngbọ́dọ̀ náà sì bàbá anabi adamu sọ̀rọ̀ wáàyè ló ṣe fún ọrẹ ọ náà sì wáàyù sí ni òun àti ìyàwó rẹ̀ ọjọ́ bá wọn sọ̀rọ̀ torí pé wọ́n jọ jèso náà ni kọ̀ wá dá nàbí adamu bá sọ̀rọ̀ òun àti ìyàwó ẹ̀ lọ́jọ́ wá bá sọ̀rọ̀ ibẹ̀ làwọn afá ti rí i pé gbogbo ọkùnrin kan tí ó bá sọ̀síìdì láyé ní ìsọ̀síìdì rẹ̀ lójú ọ̀nà àgbèsè ayé àbí ìtàlìkì àmà á òun ìyàwó yọjọ gbọ́ra wọn yé yọjọ mm-hmm. gbọ́ra wọn yé lórí ara wọn lórí ọ̀rọ̀ ọmọ wọn lórí ọ̀rọ̀ ọ̀sẹ́ ọkọ òní máa lọ ọ̀tún kíyàwó máa lọ òsì kílé bẹ́ẹ̀ wá lọ́lọ́mọ fi sóore fẹ́lòmíì tí ọmọ lóore ọlọ́run kára àkóbìnrin kan yóò bímọ fún ọwọ́ afẹ́ ó bímọ fún ọlọ́run rí i pé ọmọ tó bí fún kó lè bá a lálùbáríkà láyé àfi kóbìnrin bá tiẹ̀ lọ torí pé ọ̀nà wọn ò ní jọ papọ̀ lórí àwọn ọmọ yẹn gbogbo ọmọ tí bàbá bàdà ń lọ tó tí à ń lò sí lórí wọn. Ah. wọ́n ti pín wọn. wọ́n ti pín wọn nù. nílọ́n bá ṣe tí obìnrin wọn fi lọ nígbà míì àbíkọ́ lọ́hún kárò obìnrin bẹ́ẹ̀ lẹ̀ ọkùnrin ọmọ wa sunkún nígbà tí ò mọ gébà tí ò mọ kọ̀kọ̀ ọlọ́ba ká ń lẹ̀ ni mo mọ ọkùnrin kan mo mọ ní fisikali báyìí sì níyàwó ìyàwó ìbímọ fún tọ̀sán díẹ̀ àmọ́ arákùnrin yìí lọ́nba ní ó pàdé àwọn àfáà tí wọ́n ń ṣe wá sí òdodo fún ní máa ń lù wẹ́rẹ́wẹ́rẹ́ ní máa ń lù wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ yìí kò sọpọ́tì ẹ̀ kò sọpọ́tì ẹ̀ but kò tí ì hàn dáadáa ń wọ̀ ya gbogbo ọmọ tí ìyá ń bí fún lóko lọ sílé kéwù lọ́dọ̀ àfa kan wọ́n sì ń kéwù lọ ń bọ̀ ya àwọn máa ń yọsẹ̀ lọ́kọ̀ọ̀kan àwọn àgbààgbà wọn ń yọsẹ̀ wọn ò lọlé kéwù mọ́ bàbá kéékéékéékéé ọ̀yányányányá kò lápá ntaari ni pé ọlọ́mọba ń bóbìnrin kò lẹ̀ wá kò láyé ní bàbá òun ló bá tiraka tiraka tiraka fẹ́yàwó mi ìyàwó mi ń dé báyìí níyàwó bá sọpọ́ọ̀tì bàbá yìí ní mia fi mia hundred percent haisu tawaja tatawaja haisu yarji ilayhi tarji haisu yazab ليتسع gbogbo bí bàbá ibà ń lọ ń bọ̀ ọ̀sọ̀pọ̀tì ẹ̀ lónà bá bẹ̀rẹ̀ sí bímọ ó sì kọ́mọ wá àtọmọ tó kó wá àtọmọ tó bí gbogbo tọlọ́run tí baba yìí fẹ́ pátá ní wọn bá bá sí bàbá ìwà aráyè wà mùtàmọ́ kínà gbogbo ohun tí yàrá lè wá bí fún pátá ìkàkọ̀ sọ́lọ́hún bẹ̀ gbogbo ni àwọn tí àwọn bàbá ìwà ń ṣe ìtìbáàrù pé ah, ó ti tóbi rí ọlọ́run o bóyá ọlọ́run rí pé bóbìnrin ìbá pẹ̀lú bàbá kéde asàfúlà kéde ẹ̀sẹ̀ tó lè dámọ̀ràn ìyàwó kejì láyé láyé nígbà ìyá ti ń lọ sọlá àlìkíámà tọ́fẹ́ mi-ín gbọ́ ọ̀rọ̀ náà kò dámọ̀ràn míì kò tún lẹ́mìí ẹ̀ kò tún ní ẹgbẹ́ ẹgbẹ́ ìmọ̀ tọrọ nǹkan ẹ̀mí ń bẹnu wa ní ìsìn tẹ́ pé kì í sí mọ́síná ṣùgbọ́n tẹ́ pé ah, ah, pẹ̀lú ògo ọlọ́run kò dákí àdúrà ìnẹ̀sẹ̀ tọ̀ bàbá eléyìí ah, rárá o kó ẹ wo ó ti sọ ìyàwó kan di mẹ́rin mọ́ rẹ̀ lọ́wọ́ pé ó ti tó ó ti tó bá ta tí wọn bá wá lọ bó ṣe lọ́hùn bóò láyé rẹ̀ bá ti wá jẹ́ àwọn àfáà tí wọ́n mọ bàbá ìwà ń yọ ikí mọ̀ ń bẹ̀ pé àti ah, tóbi èyí ọlọ́run ah, yàn ni pé báyìí ni ń ṣe ọlọ́run báyìí ni mo fẹ́ ṣe ẹ̀dá kan tó lọ́n bá sọ bẹ́ẹ̀ fẹ̀rú gbogbo ayé lè di lọ́wọ́ ẹ má fẹ́ di lọ́wọ́ ọlọ́wọ́ kan lẹ̀ o ọmọbìnrin fẹ́ há lọ́dún kan ìyá ẹ̀ bá takú ìyá ẹ̀ sì ní agbára lórí ẹ̀ àwọn ọkọ wa ké bá wa pé ọmọbìnrin ti gbà òun náà ti gbà bí ọkọ ìyániláyé ẹ wá járí wọn ní sẹ́ẹ̀rù wa ni kò ní dáhùn ó sì ní tí wọ́n bá bí ọmọkùnrin dáa kọ́kọ́ ọmọ òun lẹ̀ àìmọ̀ ó lè sọ pé ìgbọ̀gbọ̀ ha fún ọ tí wọ́n bí ọ kọ̀ sílẹ̀ nǹkan dé. ọmọkùnrin náà dẹ̀rẹ̀ àwọn náà ti mọ àwọn ìyá yìí wọ́n ti máa ń mọ àwọn àǹsẹ́sí kan òun náà ń bẹ̀rù ah. akílẹ̀ àkíláyà bẹ̀rù àwọn ìyá òun náà ìlú ya ìyàwó rẹ̀ ń bà á ṣe àgbéǹgbà tí ìṣẹ́ni tó kéwú ah. ẹni ó kéwú mélòó náà lọ láyà ọlọ́run ọmọ ọkọ̀rọ̀ sàánú mà ní gbogbo ẹni ọmọ lọ tírénì kọ́ bá ṣe páàsì tírénì máa pé bẹ́ẹ̀ ìjọ́ díẹ̀ máa pé tí wọ́n sọ fún yàn náà wò pé sórí wàá kọ́ sábọ̀ báyìí wàá fà báyìí wàá yìn báyìí tí wọ́n kọ́ yàn bá náà wè kò tí ì lè yìn bá o ẹ jẹ́ kẹ́bí gbàlè lọ́wọ́ kórèsì ọ̀kan kó dó gbá o. tíbo ti dànù. tíbo ti dànù ni ọ̀sá lọ fún ba. bí yẹn bá kọ́ yẹn bá èèyàn máa láyà ńjọ yẹn ni o ìbá ọ̀rọ̀rùn yíyìn o ní kó má bí àìsí gbé ẹ̀sìn pinnu ó lójú nǹkó mọ̀ ní sì ha ẹ̀mí tí ẹ̀ ní wípé tó má sì ń bẹ láyé kò ní ha ń gba ẹ̀rọ́sù kan ọlọ́ba kà ń lẹ̀ àdúrà tó sí lọ́gbà láwọn ọmọ ìbágbọ́ yé kí á ọmọkà lọ lo ìjáàbà àti nìkọ́ọ̀bù ni kí ló dé ah, ó ní màmá òun ní káwọn ọ̀rẹ́kọ́ máa lò mọ́ ẹ̀rẹ́ lọ ọṣẹ́ àgbọ̀ yé bá òun ah, ní bàbá bẹ́yìn lẹ̀ à ń gbọ́ wà sí ojoojúmọ́ pọ́lọ̀ ká ń lẹ̀ nìyẹn kòrùkọ̀ fọ́kà kú dànù ni má di lọ́wọ́ là ń sọ fún ẹ orí ọlọ́run ti bá ń bẹ lọ́dọ̀ ẹnìkejì rẹ mọ́sàn náà kò di lọ́wọ́ tẹ́pẹ́ ọlọ́run ti gbé e sọ́dọ̀ rẹ̀ ìwọ ò tó bẹ́ẹ̀ o ọmọ dàláàmú yọ yẹjú ẹ kó nìyẹn o ẹ gbọ́dọ̀ sọ wọn àbí nìyẹn sálàmù ni ẹ gbọ́dọ̀ sọ ẹ sì mórí tó gbé sọ nítorí ni pé fún mọ̀ láàyò jáwèrò náà kàfí. ما في لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنجرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا يوم لن يوم أنا نوى النبي sàṣàlà nígbà tó sọ̀rọ̀ ẹ̀há tán tó sọ̀rọ̀ ẹ̀há bá ṣe ẹ̀há tán ọwọ́ aṣọ tí ó lè tẹ̀lé látọwọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn bí gbígbógun tì pé wọ́n fẹ́ máa gbógun tì ọwọ́ ànábì lórí níta ni o ṣe yìí. wọ́n á pé ẹnìkan bá gbógun tì ọ lórí bọ́ háyàwó abóṣetọ́ òun ọlọ́run ọba àlekẹ́ ọlá ó fi súnmọ́ láàánú lànàkìrì yá náka bìhín wọlá jẹ wọlá ṣe ń sábà bí bí ó ṣe tẹ̀rì tẹ́mbàlẹ́yìn tẹ̀rì jàmá níbo wọ́n ti máa ń lò odò ní ẹ má já omi ní pọ́tẹ́rì yóò já omi nìyẹn àwọn afọ onítàfsírì wọn ní kágbọ́ntọ́lọ́ ń wí ẹ ń já lórí ọ́fíìsì à tọ́bá wọ̀n mọ́lẹ̀ ó ṣe é dùn lọ síbítù pé apá lọ́dá ẹsẹ̀ lọ́dá ilé ìgbálẹ̀ ó ṣe gbé lọ síbítù ẹ ń bá bọ́nú omi kọ́ o ẹ ń bọ́nú omi tó mú mi yó ẹ wá gbé jáde ọmọ gbé lọ síbítù èyí ń dààmú ara lọ ni o níbi tọ́pá yorùbá lórí dé yorùbá gbà gbé òkú omi ò ṣe gbé lọ bì kankan ẹ sí sẹ́gbẹ̀ẹ́ odò náà àwọn sọ di èèwọ̀ kí wọ́n lè bá àkákún ní kò ṣeé gbé pò ń bẹ̀ ó ti bàjẹ́ apá ó ti já lọ́tọ̀ ẹsẹ̀ ó ti já lọ́tọ̀ mo lẹ́ máa kóyàn lọ èkejì kọ̀ wá jábàun sàárè ìtẹ́fẹ̀ ẹgbẹ́ gbogbo ilẹ̀ ni ó gbà tóró nìkan ti di mẹ́fà yóò ti ṣe gele tẹ má lẹ́nu tó kó mi rí ẹ̀ sì mọ́ ẹ̀ níwọ̀n kó ní mọ́ omi pààyàn tán yányán ni olùlọ́lọ́wọ́n á lò fún ẹ máa ń gbógun tọ́lọ́nù pé wọ́n tẹ̀rí nítẹ̀rí tí ò ní lè rúlà má gbógun ti tọ́lọ́nù kankan so gbọ́ ẹ̀ má gbọ́dọ̀ kan gbógun tọ́lọ́nù kankan ọlọ́run ní súnmọ̀ láàyè jáàrú náà kà fi ha ilá kò lílà á tẹ̀rí nìyẹn a ní jẹ́ jẹ́ tó sí rẹ̀ látẹ̀rí sí kọ́ tó kó wà lábọ̀ a ti mú kó lé tefetefe oh, ìsáfúnlọ́hàn lè mà dọ̀la lọ́lọ́run síbẹ̀ wọ́n sì wá lè tó gbogbo tọ́lọ́run ní ọmọ agbẹ́ gbogbo tiwa bá ní tẹ̀rí. amina. lẹ́yìn sàmì dáadáa. amina. naam. wàmà rúwìyà fi sọ̀yìn àyìn àni àbí Hurayrata radiyallahu anhu min qawlihi sallallahu alayhi wa sallam fa inna limar'ata khuliqat min dolin a'waja. من باب التمثيل المراد به المنع من تكويم المرأة بشدة والغلظ في المعاملة wọ́n ní tí a gbà wá nínú Bukhari àti Muslim ní wípé láti àbábá àfàwà àbúrẹ́rà ni wọ́n gbà wá lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam wípé obìnrin wọ́n dá látara ẹ̀fọ́n hà ẹ̀fọ́n àwo èyí tó wọ́ gbogbo obìnrin ibi ẹ̀fà àtọ ibi ọ̀nà tó wọ́ níparí òun ibi tí ọlọ́run ti dá obìnrin nìyẹn wọ́n ní mi bá bi tẹ̀mùzíìlì ká pé afẹ́ fi nǹkan jọ nǹkan ní bá ní tí a sọ̀hún kí ni pé bọ́yá ara ẹ̀ fún ààrẹ gangan náà ti dá ìyàwó rẹ̀ tẹ̀mùzíìlì ni ìfi nǹkan jọ nǹkan pé bí ẹ̀fà hà ò ṣe sírètì lóbìnrin náà ò sírètì tí ọba níyàwó ìyàwó kan ara ẹ̀fọn ọkọ ẹ̀ ni wọ́n ti dà fine ọkọ tó wá ìyàwó tó wá ní ọkọ méjì nǹkan ṣe àméjèèjì náà lọ́lọ́run tó mẹ́ fún àwọn náà ti dà àbá àròbìn tí ń dọ́kọ mẹ́ta sọlọ́kọ mẹ́rin ò sí rẹ pé obìnrin mi rẹ pé ọkọ kẹrin rẹ kádàrá sì ni bóyá àkọ́kọ́ kú bóyá èdè àìyedè níta àkọ́kọ́ ó sì lọ lọ́kọ míì so tẹ̀mùsíìlì ni wọ́n lọ́lọ́run lànàbí lò fún wa àti pé ni ọlọ́run jẹ́ agbóyé ń bẹ̀ ìtí à ń bà lérò ń ni pé wọ́n kọ̀ fún àwa ọkùnrin láti sọ pé dandan àákọ̀rẹ́ẹ̀tì ìyàwó wa bí sí dà pé dandandandan ọ̀tẹ̀ ìyàwó rẹ̀ sí. Si, ntọ́ fẹ́ fílímù àmàlà níbi ìjọsáyé níbi ìjọ lò rárá ó lè tẹ̀ síbẹ̀ a àwọn tí a fi sọ ìyàwó dẹni rí ni wọn yìí afẹ́sọ díẹ̀ ńbẹ̀ yìí nínà kó fi sọ́dà ìgbàjúkọ̀ ìpìkọ̀ bàbá ilé pè ìyàwó ṣe gbẹ̀ẹ́sẹ̀ dáódáná oúnjẹ ruka ó ṣe gbogbo ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ pè ní àáfàá tó kì mọ́lẹ̀ nítorí pé wọ́n gbóúnjẹ síbi tí kọ̀yẹ́ kan gbé sí àbí kí wò bómi sí wọn wọn àdé oúnjẹ yẹn ní sórí ibú kí wò bẹ́ẹ̀ ó ṣe báyìí sóò náà ló ń gbó oúnjẹ yìí fún báyìí fa ìpè ti pọ̀ ju ẹ̀dá kan ò ní máa ṣépè ṣépè ṣépè lérí ẹ̀dá kan kí a mọ̀mọ́ rápẹ̀rẹ̀ èpè lára tiẹ̀ náà ohun ah. ìsábà tẹ́gbẹ́ anábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ó lè mi mo sì dáa ju gbogbo yín lọ síyàwó mi gbogbo ẹ máa lòun dáadáa síyàwó rẹ̀ anábì mọ̀ dáa jù lọ anábì mọ̀ dáa pọ̀ o. sallallahu alaihi wasallam. sallam. ọmọ rọ̀ pọ̀ o. ọmọ rọ̀ dẹ̀ lánìí o.

àníbi sáà ń wo tí yàn takuntakú sí ní umaru ọdẹ láàánú ń wò délẹ̀ tán àníbi sì ń bẹ ní ibi tó gbé fẹ̀gbẹ́ ẹ́ lélẹ̀ ní ó fi dé àníbi wá gbìyànjú dìde àníbi jókòó pé ẹ káàbọ̀ eh, ọ̀rẹ́ wa sí ní àṣẹ nìyẹn ń jẹjẹ́ yìí pé olódi ọjọ́ kọkàndínlọ́àdọ́ta tí mo ti ń sun mọ́sálásí bí ti ń wọlé tí wọ́n ti lé mi jáde àwọn ìyá tí wọ́n ti yarí mọ́ lọ tí mo ti ń sàfaradà ń bí ọjọ́ kan lẹ́yìn lẹ́rí lẹ́mí lókè láyà yìí sàṣàdà sẹ́yìn ẹ̀yìn nǹkan mí pé wọ́n ṣe nǹkan mí ni ìyàwó ló kó bá wọn ngbẹ̀ ń bẹ mọ́kà tẹ́ǹsì kankan kan ọ̀tọ́ ẹ̀mọ̀ pa ayé tí a ti débi tí ọlọ́run ti ń fẹ̀sẹ̀ tó wọn á ṣe ń bí báyìí ẹjẹ́ náà ẹjẹ́ àwọn náà ó ń jayé orí wọn tí wọ́n ti pòónù kankan wo ko ti mọ́kà yẹn. kankan firi díẹ̀. ìdẹ̀jẹ̀ wọn firi. firi díẹ̀. níta fi tọ́jú obìnrin tí fi gbọ́ rèé èpè kọ́ èébú kọ́ nínà kọ́ ìgbájú kọ́ ìmáfìyàjẹni kọ́ níta fi tọ́jú tí a lọ sọ́bí ẹni tí ó máa wárí dáadáa ni àti máa bá sọ̀rọ̀ dáadáa àti máa bá sọ̀rọ̀ dáadáa àti máa mú wá sí wá sí báyìí ẹbí ń sọ̀rọ̀ ọlọ́run àti máa ràn lọ́wọ́ lórí bí ó ṣe gbọ́rọ̀ ọlọ́run yé tó ná ọmọ kùránì ká bàbá fẹ́yàwó tí ọmọ kùránì ká ìwọ ló ṣiṣẹ́ ẹbẹ̀ kó lè máa kà á tó bá bínú bínú bínú tó fi di pé ó lọ gbé ìbínú yẹn kú dànù ó ràn lọ́wọ́ ni ó sì máa bá sọ̀rọ̀ ó ràn lọ́wọ́ ó sì máa bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe é fún yẹn ọlọ́run rí ọ wàmọ́ ọ̀rọ̀ bùkà bí gáàfì lé àmọ́ta àmàlò gbogbo èèyàn ló sì lọ́lọ́run gbogbo àpapọ̀ wájú lọ́kùnrin la ní àdámọ́ yìí àmọ́ ìbí bá ń gbọ́ báyìí tó sì jẹ́ ń tọ́lọ́ fẹ́ sànú yóò mọ̀ wá mú lò. afa kan òun náà máa ń bínú wẹ́wẹ́wẹ́ kan ń gbẹ́ pọ́kùnrin sani ọkùnrin ní mìíràn ọkùnrin kọ́ máa bínú kọ́ máa hàn. ìyá rẹ̀ wá pè ń ìyá rẹ̀ ní wá. àwọn obìnrin yìí ní ọmọ bínú débi pé máa fẹ́ la lọ. lónìí ẹgbà kọ́ ọmọ nà wọ́n ń lọ́ọ̀rẹ́ ń fún ọ lẹ́gbàá tó máa fi nà wọ́n. tó bá fi bá nà wọ́n falafala lára wọn máa bó inú àfa bá dùn. ẹ ṣeun. pé ẹhẹ́n náà ti gbẹ́gbẹ́ gbà mọ́tà lórí lẹ́nu yẹn àṣẹgbà kan bẹ tí wọ́n fi máa na obìnrin tí máa. bó lára. wọ́n lẹ́gbàá kọ́ ọ̀nà wọn látòní lọ sọ́dẹ̀ ìwò mọ́ nà wọ́n mọ́ pípankẹrẹ ni o bílálà ni o àbí fọ̀tí mọ́ nà mọ́ wá gbẹgbà tọmọ fi nà wọ́n kílẹ̀ gbà àfáàsì níyàwó jẹyọ kan lọ wọ́n mọ̀ wá ṣe dáadáa náà ló fi jẹ́ pé bọ́lá bá ràn yàn lọ́wọ́ tí ọba pé méjì a máa dùn ún ṣe ju ìyàwó kan ìyàwó kan náà dá orí yẹn lè ṣe orí ìyàwó kan náà lè ṣe o ṣùgbọ́n ká sọ ni pé lábẹ́ mímbábì mímbábì asla ibi tó gbélé tó gbélé tó gbélé a máa dùn ún ṣe níbi ìyàwó méjì ju ìyàwó kan lọ ìkan náà dá èyàn ò ṣe láyé kọ́ mọ́jèrè ẹ̀ yìí. sọ ń gbọ́ o. màmá ni ìwọ jẹ́ kí lẹ́yìn ọ̀ràn yàn bí owó oúnjẹ bí oúnjẹ tá a máa jẹ́ kí náfìlà máa pọ̀ pẹ̀lú ká máa fún wọn ní èlé máa ra nǹkan jíjẹ fún wọn máa raṣọ fún wọn máa fún lówó ẹ́sà àbáwọn ìgbé àní ìgbà tẹ́ ẹ sọ ìgbà wọ́n lè gba ọ̀nà nù bóun ní ó ṣe àdẹ̀gba wọ́n ní ìjọba ti á ṣe ti ọ̀tí ọlọ́run wájú ó kú ọ̀ràn yàn nìkan gbogbo dáadáa tó máa ń ṣe kálẹ̀ lọ́lùwò wọ́n láyà bá dá wí lò bàbẹ́ ọba bẹ́ẹ̀ àmọ́ kọ́kọ́ lé lára pé àgíyá ni mọ̀mọ́ ń sọ yìí mọ̀mọ́ náà kọ́ lọ́ba nìkẹ́ amina lórí àwọn ti kú láyé báyìí tọ́ wọ́n lo òṣìṣẹ́ o àánú ni ó fi àánú ni ó fi gbà wá bú lọ́wọ́ ìyàwó rẹ̀ ẹ má wá jẹ́ pọ́lọ̀ ń bá ṣàdánwò ìyàwó lórí ibú fún tẹ́ pé nǹkan kan ò lè ran èèyàn nítorí kù lẹ́yìn èèyàn tó wàá ṣe lẹ́yìn èèyàn wá lọ rí àwọn àfa wọ́n sọ tó ṣe fún ọ àfẹ́ sọ ẹ̀sùn afẹ́fẹ́ torí àìmọ̀ irú ẹ̀ ní ṣẹlẹ̀ nílé tí táwa tá à ń sọ̀rọ̀ yóò mọ̀ rárá wọ́n àṣẹ bí àfa ń lọ kọ́ wọn tó rí bá ń bẹ̀ ó ní tí wọ́n máa ń ṣe fún ìyàwó bẹ́ẹ̀ yẹn sọ́jọ́ pé ìyàwó lórí ire bá ní dáadáa sọ ní ìyàn rè ẹ̀ ní máa ń ṣe dáadáa fún ìyàn láyé kọ́mọ kéjì. ìní nìyẹn ẹlẹ́kejì ni pé irú ọkùnrin bẹ́ẹ̀ náà Kụ náà waa rọ̀ fọlọ́hún kó náà rọ̀ fọlọ́hún tọkùnrin kan bá ọlọ́run máa ń ṣèyàwó tiẹ̀ náà ní ẹ̀sán fóònù náà ṣebí ọlọ́run dáwọ́ gbogbo ọ̀nà ọ̀ọ́dẹ̀ gbà fún ìyàwó tiẹ̀ náà tí wọn náà jù lọ́tọ̀ ń bọ́ tọ̀ ń bọ́ òun náà yarí mọ́ ọ náà lọ́wọ́ máa rẹ nù ó bá sọ pé ọ̀fẹ́ lo ọkọ láyà ọ̀ máa pé lọ́lọ́run fi ṣèyàwó rẹ ní ìjìyà fún ọ lọ́wọ́ abẹ́ lagídí pé ah, ah, wọ́n jìyà ń tiẹ̀ nì lọ́ba nà yóò sọ fún pé àfa ẹsẹ̀ tí bẹ́ẹ̀ mú ẹ ti nà ń ṣe é lè káyé wọ́n tẹ́ bí òkè tẹ́ fi nà ń sá ìlọ́po rẹ̀ ẹ̀ jẹ́ o lọ́lẹ̀ ń lọ ìyẹ́ ni oníwọ́n rà mú wọ́n kàn fi ẹ̀sẹ̀ ba ojú ẹ̀jẹ̀ náà tápàtà ìtìjú ojú ní jẹ́ káfà yẹ wọlé wá tààrà ọsítì náà dàrí sí pé olóòwò jìyàbọ̀ olóòwò jìyàbọ̀ náà tanábò ń tó ń lé wàá ndaje ẹgbẹ́ ẹ̀mí ń dàjẹ́ ẹ̀mí di kíní kan ìrọ́kọ̀ dàjẹ́ kankan àìgbọ́ràn rẹ lọ́lọ́run fi ń dáṣẹ̀ rí wọ́rọ̀ náà ìwọ́rọ̀ òun sì gánà kú iná lọ náà lọ nírọ̀ fún ọ̀hún a sọ fún ẹ pé òun jáde fún ẹ a lè jáde ní sọ yẹ ìrìn obìnrin kan sọ̀rọ̀ lánàá wẹ́rẹ́ sọ́bọ̀rọ̀ báyìí àgbàlagbà ní agbọ́n tó sọ yé oúnjẹ àgbẹ̀ obìnrin bá ń wá nǹkan obìnrin kan máa ń rí ọkùnrin lọ àpò sọ àwọn àgbàlagbà tí mẹ́bẹ̀ gbọ́ yí pé òótọ́ ni o tí wọ́n bá ń lọ ọ̀dọ̀ àwọn babaláwo pé kọ́bọ̀ ṣe ń rẹ̀ fi rọ̀ owó ni wọ́n máa ná owó nìkan ni owó nìkan eh, eh, eh, ẹ̀sùn láyé owó nìkan ni wọ́n máa ná owó nìkan ni òun tiẹ̀ wọ́n dáhùn ló ń jù wọ́n lọ tọ́rọ nìkan kọ́ wọ́n náà ó ní ìdọ́fà ó ní ìdọ́fà ó ní olórí burúkú rẹ̀ kòkú bójúṣe rẹ̀ náà tẹ́tẹ̀lẹ̀ ẹ̀yẹ máa ṣe ń bẹ̀jàre ẹ̀fì kún owó eléyìí kí sí yá fẹ̀kàtẹ́lẹ̀ èsù náà wọ́n dẹ̀ fẹ́ ń wọ́n lè fi yàgbọ́ ọlọ́run tọ́ ìṣọ́kà déńtì ẹni pé ah, òun ti déńtì ṣẹ́kọ̀ sì máa tá ni kórí ọmọ afọ́ ni kọ́mọ gbádùn mọ́ ni oorun kó oorun kọ́ máa sùn ó ti ṣẹlẹ̀ ó fẹ́ ra alẹ̀ fún babaláwo babaláwo mú gùn wọ́lọ́dẹ̀ léta tọ́fẹ́ gidi pé ọ́tàgbọ̀dọ̀ gbọ́dọ̀ túláàsì ọ̀yá máa kọ́ máa bẹ̀ẹ́ kò sí lọ́mọ gbára yílẹ̀ fọ́ lọ́hun pé à ah, wọ́ lọ́hun ìwọ èmi ní ń ṣùgbọ́n ó jẹ ìyàmọ́yà ebi àwọn ẹlẹ́ à ẹ máa ebi ni ọ̀rọ̀ ẹbú tá ń sọ yìí kì í mọ̀ sọ̀rọ̀ ajáde ìwọ náà máa kó òtó bẹ́ẹ̀ ọ̀kọ̀ yáde máa kó òtó bá òun. Ah. ebi ebi gádà ìlọ́kọ láyà sí mẹ́wàá ṣe bí ọkọ̀ ajáde ò kó ju ìkan àtààbọ̀ lọ bàbá mi ní gbàgbà kó ló ń bá ní kẹ́ wọn. wọ́n ní a sọ yí pé ajáde kan ọwá lọ́kọ àjáde kan ó lọ́kọ wípé ilé ọ̀gá àlè rẹ̀ ní sùn ni ilé ọ̀gá àlè rẹ̀ ní sùn o àwọn ọ̀gá àlè ni ọkọ yẹn àwọn ọ̀gá àlè lọ́kọ yẹn bí ìgbà yẹn bá dákọ̀ sí fi ṣe transport náà ni tẹ́yàn fọkọ̀ ṣe transport náà ni sẹ́pẹ̀lẹ̀ ilé ìdíwọ́ náà ọkọ̀ ọmọ ilé ìdíwọ́ náà ni wọ́n máa sùn ṣé ìdíwọ́ náà nìkan ní ń gbé ibi tí ọmọ ìyá ọmọ pọ̀ ọkọ̀ tí kẹ́lẹ́dẹ̀ yọ mu yóò kógi àmúlálẹ́ ńkọ́ yóò wà súnlé náà rẹ̀ ìbá jáde wá ń súnlé ni láìlá ilẹ̀ náà àmọ́ ìyàwó rẹ̀ nìkan a máa ti pé o lè gbọ́ ní ìyàwó rẹ̀ tán wọ́n ń páàkì sọ́dọ̀ rẹ̀ nì páàkì ó sọ ní gáréjì o lè sọ tí ń ṣẹlẹ̀ àìdélé ṣẹlẹ̀ mọ́ àìdélé wí ń ṣẹlẹ̀ láìmọye ìgbà èyí ah, náà wo tí ìyàwó yín fi ń dá yín lóhùn tẹ́ bá ń béèrè pé ẹ̀ ń gbàtọ́ lọ sọ́ọ̀bù ń gbòlò tó wọ́n á yà ń gbòlò tó wọ́n á ṣe ń gbòlò tó dé kí náà sọ fún yín. gbogbo dágbére fún yín. a sọ ha mi ni. Ah. owó ẹ ló kù sí. ọba ṣe sì náà olókàjẹ ni ọlọ́run lọ́dọ̀ ààrẹ yóò ní ọkàn ṣe bájáde kàjẹ́ ọkà bẹ̀rù ọlọ́run ọkà bẹ̀rù ọlọ́run pé bóyá bí léere àti pé bẹ tó tí ò but alákòóbá ẹ. Ah. ni. kò dáa ló fẹ́ ó dẹ̀ gbogbo ojú yẹn káàkiri ayé ah, ah. ó dẹ̀ báwo èèyàn ṣe ayé ah, kílẹ̀ bí ẹ̀ obìnrin ló sì dìbò ṣe rí ní agbára yẹn wọn ò tó wá ọjà two thousand ọkọ̀ àjùmọ̀ ń tà ní one thousand one naira kìíní kan wọn nìkan dẹ̀ ra two thousand lẹ́ẹ̀kan náà. tí ó padà lọ lé lọ gbé mi. àbọ̀jà tó rú kéókè wọ́n kàn bá hundred thousand lẹ́ẹ̀kan náà wọ́n lè sanwó cash. nítorí pé àwọn fi ṣe ìjẹ ní àfi ṣe bí hmm. àwọn bẹ pẹ jata àfi kòló sẹ́nu irin ìwọ ni kò láìkì ọjà tó bẹ yẹ obìnrin gẹ́gẹ́ ló láìkì ló hé mọ ó dẹ̀ sanwó lẹ́ẹ̀kan náà ẹgbẹ́ rẹ̀ sáà ó tó rà mí ibi ohun two hundred thousand tó sanwó lẹ́ẹ̀kan náà àwọn around three hundred thousand ni wọ́n á gbowó ní ilé ọ̀nà àkọ́kọ́ sanwó rẹ̀kẹ̀yọ̀ sanwó kílẹ̀ bí obìnrin kọ́ lọ sanwó jàmá kílẹ̀ bí obìnrin pé kílẹ̀ bí obìnrin yẹ yí pé ẹ̀tẹ̀ ń bá yín rajà ẹ̀tẹ̀ béèrè ilé wa A kò mọ ní ọ̀tún la sẹ́yìn ni wá kí wa ń bẹ̀. gbogbo ẹja tí ma yín rajà ẹjọ́ kílẹ̀ bí obìnrin láti lọ láti lọ bẹ̀. tọ́jú àmà là yí ẹlòmíì kò ní yé dáadáa ó mọ náà yé tó wà sá. ebi wa ebi wa ìbálò ń pa gbogbo kan pa kọ́mọ́ lọ́mọ rẹ̀ mọ́ kọ́mọ́ lọ́mọ lọ́ máa fojú sálẹ̀ lé àti ìfojú sálẹ̀ lé kọ́ à ń tọpinpin kọ́ àwọn fóònù lé ní kíkọ́ o lè gẹ́ tiẹ̀ tóbi máa ń bẹ lọ́dọ̀ àlè rẹ̀ tí fóònù ẹ bá wọlé ó bára ní ó bára ní kọ́sítọ́mà gbà ìdèmí ti bá lè ní ti bá lè ní tí kọ̀ rẹ bá wọlé sọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ bàbá ó kí ẹni yẹn Eh? Ah. wọ́n dẹ̀ sàdúrà fún dáadáa sóbìnrin ebi àwa fi gbogbo nǹkan yòókù jù á lọ wọ́n fi yẹn jù á lọ. ète ni o ète ni o. babalabajá ẹ pé bó mọ wà hmm. ah. òun náà wò bẹ́ẹ̀ àǹtí ìhun mọ́rí àdé yẹn ọkọ wọn tó yẹ pé nídìílé wa gbogbo nǹkan rẹ̀ ní ẹ máa ṣe é síbẹ̀ ọ̀dọ̀ wọn mo wà yìí o mọ́ni àdé ìyàwó ọ ń sọ fún ọ tí yọ fóònù kó lè mọ̀ pé mọ́ni àdé òun máa dá a kan sọ̀gbọ́ mọ́ni àdé. àdé gbé fóònù fún ọ ẹ kí wọn ẹ kí wọn o ah. Ah, ẹ dákọ̀ ọkọ̀ àti mọ́ni àdé ẹ pẹ̀lẹ́ pé mẹ́ta o ẹ mà ṣe ń wá o ẹ sẹ́wọ̀n o pẹ̀sẹ̀ ṣe náà ní ẹ máa ṣe o. Ah. I love that. kò sí adìẹ ṣe ọ̀parí ọ̀parí ó pàṣẹ park 9 tó láyé jọun wọ́n ní ọkùnrin kan ń sọ́yàwó ẹ̀ pé kì í kan ẹ̀ẹ́n mi ò débẹ̀ sọ́kọ̀ mi ò ṣe wọ́n lé ìyàwó ní ẹ̀kọ́ ọkọ̀kẹ́ ò débẹ̀ ọlọ́dà nítorí fẹ́ fi mọ̀ ní ìsìn pé òkè kan bẹ́ ń lu àwọn lórí òkè yẹn sẹ́ẹ̀nì kan bẹ́ ń bẹ̀ ẹ má búra rọ́ tó ayé dìmọ́ sẹ́ẹ̀nì yẹn sẹ́ẹ̀nì wọn gàmọ́ lọ́wọ́ yọ wọlọ́ọ̀rùn ni so ọlẹ́dẹ́bẹ̀ wá búra oníkìlá dé ẹ̀ǹso ń bẹ̀ ah, ah, kí ló dé tóun ní lọ mọ́ bí ọ̀bá dánù lójú òun ò ní máa sọ tó ń sọ yìí omi ọmọ fi kwani búra fún yàn ní ewé sewé lágbára lé o ti gara rẹ yóò làwọn lọ ọkọ níjọba yìí làwọn lọ ẹ wá gbọ́ mi wá pẹ̀lú èmi lọ́búra yóò kéwù lájẹ̀ pé èéfì tiyìtiyì lọ ẹsẹ̀ lèmi ó gùn lọ o wọn ah, lọkọ ní kò sí tó burú ń bẹ̀.

lọ́ba ká gba ọtí ká gba ọsẹ tán ná ọba sọ̀bù yá kátá gbogbo àtọ́ba ká dára. bàbá ìfipá ṣe ah, ẹgbẹ̀lẹ́mọ̀ ìpẹ̀lẹ́mọ̀ bá gbé lẹ̀ ọ̀yà ọkọ̀ náà gbé ó sì mú séènì lọ́wọ́ wọ séènì yìí tí ọkùnrin bá rí òhòhùn ju bàbá ẹlẹ́sìn yìí lọ bàbá ẹlẹ́sìn dápẹ́ lẹ́yìn bàbá ẹlẹ́sìn tẹ́lẹ̀ bá máa gbé lọ sẹ́yìn dẹ̀ jù ú lẹ̀ ah! lọ́kọ́ bá dì mọ́ pé ah, so foríjì wọn àwọn ah, ọmọ bó ti sí ọ ah, dákùn má bínú ìsìlànkà ìsìlànkà mọ́ni à ń tàta ni wọ́ lẹ́yìn kó mọ́ fi ọlọ́run ṣe lára ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ogun lọ́lọ́run lọ́wọ́ ọwá ní ẹ ẹ̀yìn ṣe bí ẹ̀rẹ́ àmì náà ibi ẹ̀sọ̀ pé àmì náà mọ́ sí sí náà ìyẹn ọkàn ẹ̀ ìyẹn ọkàn ọ́ wọ́n há tiẹ̀ ìfúkú nìyẹn ah. àìmọye wájẹ̀ ìjọba bá ti àárí bẹ́ẹ̀ náà tó tọ́ wọn náà máa kọ́ọ́lẹ̀ tí ń bẹ lórí ọkọ̀ irú ẹlẹ́hà èèyàn ọkọ̀ ẹlẹ́hà míì náà ọ̀háyàwó sílé ni òun náà ń ṣètò obìnrin náà àbí òsì ni àkọ́lé ànábì òsì ní gbálà ìmọ̀sẹ̀ ànábì ní gbogbo ẹ̀ máa ń ṣètò obìnrin olóbìnrin wọn ò ṣètì náà wọ́n bá sì sí náà. Ah, ebi wọ́n ti bọ́lọ̀ ń dún tiẹ̀ ọ ah, máa kọ́lẹ̀ bú ti ń bẹ yọ ọkọ̀ ẹlẹ́ máa yẹn ò tó ẹ̀rẹ̀ yẹn ò fún ẹ. tí ọkọ̀ kan jáàmù tó ń àwọn èèyàn mọ́lẹ̀ máa mí gbé. ọkọ̀ náà ọkọ̀ náà ẹ máa bí ẹ lọ wá wá láti gbé torí gbọ́dọ̀ Awela là ń gbà yìí gbà déédéé ntọ́lọ̀ ni ọmọ ṣe mọ́ ṣe tó yẹ mọ́ tipa rẹ ká lọ àtàyà rẹ àtọmọ rẹ àtọmọ akéwò rẹ bẹ́ẹ̀ àfa àbá ni ọmọ ṣe rẹ oníṣẹ́ ni ọ kìíní kan rẹ ọlọ́mọ rọ̀ fún ọ náà ni ọmọ rọ̀ fún ọ ni ọmọ rọ̀ fún ọ ni. Ah, wọ́n ta gan gbọ́lọ̀ lọ́wọ́ ọwọ́ kí wọ́n gbogbo onímọ̀ tiẹ̀ pé yóò ṣe jẹ́ ń bẹnu ẹ̀yà rẹ̀ ká àyà mi. àwọn kan abẹ́sì eh, ohun wa ti wà ọlọ́run ìjà kàtó ìlànà iṣẹ́ ọlọ́run náà ni taratara wọn kílákùfò òun yóò ní aláìláì ẹ̀ẹ́ eh, ntọ́ràn bẹ lẹ́lọ́ sí fún bẹ̀rún ìgbé lọ́ràn bẹ̀ naam afẹ́ ka aya mi nù suratul araf aya thirty six ati thirty seven. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري atikum. يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون أقول يا يا توفير حوائج الدنيا توفير حوائج الدنيا لبني آدم, آدم. وتعذيرهم من فتنة الشيطان ما شاء الله ṣíṣe lọ́pọ̀ gbígbé wa rẹ̀gẹ̀dẹ̀ bùkátà ayé fọmọ náà bí ádámà ìpè bùkátà ń bẹ níwájú wa ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ìmọ̀ pọ̀ sí ni kì í dín ajatuma ni asa látànkàdì látànkàdì hmm. bùkátà ẹ̀ ń bá ti mí òkè mí lẹ̀ láyé lálàáfíà ah. kò lè bí yátán látànkàdì ẹ̀ má bí ẹnìkan kan wá ti bẹ̀rẹ̀ nígbà bẹ̀rẹ̀ bùkátà tàdẹ̀ ti ń dá owó oúnjẹ lọ́wọ́ ara wa tàfi ń jẹun ah. takò lábẹ́ gbọ́wọ́ oúnjẹ rẹ̀ tàdí pé àwa náà là ń bówó lápò là ń ra tó wù bí a ti bẹ̀rẹ̀ nìyẹn. Hmm. wọ́n ti ra àwé fún wa wọ́n ra tíà fún wa wọ́n bá ní ti gbogbo ẹ̀ ẹlòmíì wọ́n bá sún sún sún débi pé wọ́n fẹ́ fún ẹ̀mẹ̀ tó bí ma ọ̀tọ́ bá sí súná bí irú èmi yìí ánàkúnmọ̀lá bàbá àbí àti yá mi sí bẹ́ẹ̀ fún mi wọ́n tọ́jú mi tí tí tí tí mi gbéyàwó mo sì bí ma àkọ́kọ́ wọ́n bá mi kò tọ̀ bẹ́ẹ̀ ń tẹ́lò mi àmọ́ ń gbọ̀ ya ẹ̀dùkọ̀ náà kakulẹ̀ náà ń ìtẹ́wọ́gbà ìgbà ìtẹ́wọ́gbà ọ̀hún ìtì ń pọ̀ sí ìyàwó kan bọ̀bá ya ọmọ òde ọmọ kan yóò di méjì ọmọ méjì yóò di mẹ́ta ìtòsí dé ilẹ̀ kò dé kún bùkátà ingasi ingasi ni o aṣọ tẹ́ẹ̀rà fún lọ́dún tèsí nkẹ́ra mọ́ bàtà rẹ̀ tẹ́ẹ̀rà lẹ́sìn ìgbà tí ń lọ sùkú nkẹ́ kọ̀sáìsì ẹ̀ mọ́ ó ti fún ọ ẹ́ ó ti jẹ́rẹ̀ sí àtẹ̀wà abẹ́lọ́wà àdìgbọ́lá máa bá ní gbọ́ o amina máa bá ní gbọ́ o àmín máa bá ní gbọ́ o àmín májèmú ìwá ni pé káwa náà lẹ́mí pa afẹ́ ṣe o hmm, hmm. ìjà máa lẹ́mí pa afẹ́ ṣe pa àtọ́jú aya àtọ́jú ọmọ o kí ọlá àti aná lè máa sún wájú o ká sì mọ ọmọ sí òkòwò ẹjẹ́ á mọ ọmọ sí òkòwò ẹ jẹ́ ká mọ̀ pé ọmọ wa lọ́kùnrin lóbìnrin òkòwò ni wọ́n fún wa o ká lè rọ́jú kówó lé o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòwò owó kan lè fi dókòwò ẹ sì mọ̀ yí pé bówó bá ṣe bówó bá ṣe mọ náà ni òwò ọmọ o ẹni tí ń tajà tọ́jú pé máa ń lọ rajà ní tó bá rajà hundred thousand a ní fi wẹ́ńtọ́ lọ rajà five hundred thousand o ó ní hundred thousand hmm. tó ń bá ń sánà two hundred naira lórí ẹyọ kọ̀ọ̀kan páálí kọ̀ọ̀kan ẹni tó lọ fi five hundred thousand rajà ó lè sọ́ọ̀lẹ̀ ní pé ẹ máa fi hundred naira lé péré tàbí fifty naira lọ́nà five hundred owó ah, èrè ti dé hmm. ó sì tàbí kíá ó ti tó ra míì káti ara pẹ́ tọ́ lọ fi one million ra ebi bẹ́ẹ̀ lè sùn ti wọlé lára àwọn kan tí wọ́n yí pé ah tí wọ́n ti dáwó lórí ọjà èyí náà ti pọ̀ gan ọba lọ kó wèlé ah. ọmọkùnrin ọmọkùnrin kan àti ọmọbìnrin kan wọ́n sì ń gbọ́ ẹ̀mbi tí wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ o wọ́n ń gbọ́ kìlọ̀ wèlé o àìmọye kẹsẹ̀ ti wa ní bẹ lọ́dọ̀ wọn o tọrọ ma ọmọ ní jẹ́ fún wa o wọn gbọ́ o mo sì jẹ́ àmà akàdédé ni pé gbogbo nǹkan bá yíwọ́ gbèsè bá dé wọ́n máa lọ lú èbó seré ni lọ rajà ní gbèsè bá dé wọ́n yí mọ́ yí mọ́ yí mọ́ yí mọ́ ìyẹlẹ́ ní yí sí èyí fún ibìkan kò sí lọ mọ́ fúnra ara wọn ni wọ́n á jẹ́wọ́ mm fún ara wọn ní wọ́n á jẹ́wọ́ pé àwọn dípẹ́ máa ń ṣàdúà àwọn làwọn ò jádùà ò gbà bó la jẹ́ ẹ̀ẹ́n àwọn rò pé tàn bá ṣe báwọn àwọn kan ṣe bẹ́ẹ̀ lọ́jà ìyàwó ah. sálọ gba five million owó èlé kọ́lẹ̀ tó gba five million owó tó fi bẹ̀rẹ̀ ẹsẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ló tó one hundred thousand ó lè bẹ̀rẹ̀ ó ó ti dẹ̀ntí mú seven eight nine million lọ́rin àjò wọ́n á fẹ́ kó tún pọ̀ sí pé tẹ́mbà tó da five million mọ́ gbogbo owó bàjẹ́ o ó wá di gbèsè sam kátó wá láàlì wọn láàlì wọn láàlì wọn láàlì wọn pé ah ah ìṣẹ́dẹ́gbẹ́rẹ́ ìgbọ̀nà báyìí ìsìn ntọ́ ntí ẹ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ ni pé kẹ́ ẹ gbà báwọn kẹ́ wá sọ̀tíìdì kẹ́ máa yín mú sí kẹ máa yín sí a pé ìbọn hmm, bàbá lè jarí bàbá tí o mọ̀ ti ń lọ wọ́n ọjà ọlọ́mọjà wọ́n já ń tíya ntọ́wà búyàn tó bá já àdáwò bá nu kò sí èso mọ́ o ibi ọwà ló ti kúrò ń òun àwọn òní já ń tiwa o a máa tẹ̀síwájú ni o ẹ ń bá já kọ̀ lọ́ọ̀nù òkè o ọ̀hún ìsàlẹ̀ lọ́wọ́ àwọn o ẹ má jẹ́ wọ́n dáta bú fún ọ o tí dada bá ṣẹlẹ̀ sí ọ tán ní ah, àfọ́ òtí já pé ń já o wọ́n tẹ̀síwájú ni o wọ́n lọ ń já èmi ò já. àwa bú wọn bú wọn bí n ṣe ń sọ̀rọ̀ yìí pẹ̀lú pé wọ́n túbá wọ́n sọkún sọkún sọkún ọlọ́run tó ti dé padà ọkọ̀ àlemọ́ ti tó ṣùgbọ́n ẹ̀mí tẹ̀ ti balẹ̀ wọ́n ti dúpẹ́ dúpẹ́ dúpẹ́ nù àwẹ̀ yìí ìkìlọ̀ ń bẹ̀ yẹn ni pé gbogbo ẹnìkan tọ́lọ́mbá ní ọ́láǹfààní kọ́gbọ́ pé nǹkan kan ò dáa ó ti yàtọ̀ sẹ́yìn tí ọ̀gbọ́n tiẹ̀ o má fara wé kiri yóò tí ọ̀gbọ́n rárá àwọn lè máa ṣe ń ti wọn ká máa mú jẹ ẹran léyà làwọn ti wọn ẹran léyà ni wọn tí wọn rà wálé tí wọn máa fi jéró bọ̀ lẹ́nu ká máa pé wò ó tẹ́mọ̀ ya fọ́tò pẹ̀lú ẹ̀ tẹ́ran lé ọmọ wò pé òun lòún bímọ tẹ́ ń tà ọmọ òun náà lẹ kóta mọ́ra wọn tẹ́ ìfẹ́lẹ́ náà léyà ẹ̀ pé òun lé báyìí èèyàn búlẹ̀ èèyàn ọkùnrin yọ ẹ̀yìn èèyàn yíó ẹ̀pẹ́ lẹ́nu pẹ́ tó ń ya fọ́tò pẹ̀lú rẹ̀ kí èèyàn bẹ́ẹ̀ na ya fọ́tò ẹ bá ti rí fọ́tò òun ẹ̀ mọ̀ pé ẹran méjì inú fọ́tò bó ní ìbá dáa tó ẹran lẹ́gbẹ̀ẹ́ wẹ́ afẹ́ràn ya fọ́tò torí ọlọ́run òṣèfọ́tò gan fẹ́ ká dáa ni. wọ́n ti jẹ́ olójúpa amúkìlá fẹ́ fàyọ tọ́ba di ẹni jọ́kẹ́ ẹni àbíjọ́kẹ́ àrùn tí léyà bá wọlé tí wọ́n jokùn sí lẹ́sẹ̀ tó di wì ńlẹ̀ tí ẹ̀jẹ̀ ń jẹ yà ẹ̀rọ yóò pé a àṣẹ ìfẹ́ràn rẹ̀ òun yà adúgbò tó ń mọ́fún oníjẹ́ ó jẹ́ o ẹ fi mọ léèrí àtẹ̀gẹ́ ọ̀hún ebi ẹran lé yára ni dèdèrè tí ń kówó èlé tí fi ń ṣe ga ebi ẹran lé ebi ẹyin tí wọ́n jẹ láyé wọ́n ń jẹun wọ́n tó ní mọ́jẹ́mọ́jẹ́ ẹ̀sìn láàtàánú lè dìmọ́ tó fi wà lìjẹ́ náà ọlọ́kówó èlé ọlọ́wọ́ kẹwọ́ kò ń tiẹ̀ láyé ni gbèsè lọ́jẹ̀bọ̀ bẹ̀ àwọn náà ìsẹ́pẹ́ tí wọ́n náà dà káyìn o àmá fi ń tàn wọ́n lọ́nà kò ní jẹ́ wọ́n bá débẹ̀ yẹn owó èlé owó èlé owó èlé gbèsè ní bẹ́lẹ́yìn ẹ̀ nígbà kìdíbẹ̀ ni pé ọlọ́run kó bùkátà sí wa ń wájú ó sì wá wá wa ni sọ̀ra pé ká má kù sínú fìtínà ni o pe ọlọ́nà na akọ́lé ọlọ́nà lòkùnrin ara mọ́tò ẹ̀yà bọ́ sọ́wọ́ ìṣù rárá o ẹ dá mi dábò káàtà ń bà yín gbọ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́lé mo fẹ́ kẹ́ ẹ ra fi mi nikan. Hmm. Na. Ya bani Adam. Ọlọ́run ní gbogbo ẹ̀yin ọmọ ànábì Adama. Qad anzalna alaykum libasan yuwari sawatikum warisha. Ọlọ́run ní a sọ̀kalẹ̀ fún yín libasan àwọn aṣọ ọ̀wọ̀. Yuwari sawatikum tí ó máa bo gbogbo àléébù yín àfa ní ọlọ́run fi ọ̀rọ̀ yìí sọ àìmọye ọ̀rọ̀ wípé òun sọ aṣọ kalẹ̀ tá a máa fi bo àwọn àìdá wa ó ti sọ gbogbo nǹkan mìíràn lọ ẹni tó ọlọ́run kọ́lé fún ọlọ́run fi bàṣírí ẹni ẹni ọlọ́run fún láyà rí ọlọ́run fi bàṣírí ẹni ẹni ọlọ́run fún lọ́mọ rí fi bàṣírí ẹni wàrísà àti tẹ́tù máa fi sọ̀sọ́. So -so yẹn pé taba ní aṣọ ọsẹ àtúmọ̀ ní aṣọ òde nbẹ lọ́n ti fẹ́ bùkátà fún wa nìyẹn o tí o ṣe aṣọ wa bí aṣọ dábà tọ́ pé ìtọ́rọ̀ ń dámọ̀ náà kò ní í gbó débi yóò wà máa wá bùkátà kó n ṣe jẹ tí wá àwọ̀ kan á bọ̀ ọ́lẹ̀ á tún wọ̀ mí á tún bọ̀ ọ́lẹ̀ ẹlòmíà máa wáwájú obìnrin tí wọ́n ti ẹ̀ mọ́ pa ọ̀sọ́. Hmm. njọ súnà ọmọ ẹlòmíì obìnrin àmọ́ àmọ́ àwọn ọ̀sọ̀mẹ́ jọkílẹ̀ tó su. bẹẹni ẹ máa wò pé ah, ó sì rọ̀ ọlọ́run báyìí ah. níbi ọkùnrin ti gbìyànjú wọ kan tó ti ń bá lọ. kan báyìí ló kó sínú látara. sí tún yóò tún o. fún aláṣọ ọ̀sọ́ lọ́tọ̀ o. wálìbáṣù wálìbáṣù taqwa dhalika khayr a máa sọ ọ̀bẹ̀rù ọlọ́run lólóore jù àìsí ìfojú yẹn ìmánì nìyẹn nínú akásí àwọn afá kan náà tu gbogbo ẹ má ti wọ sọ nílànà sẹ̀ríà Islam àsọ̀bẹ̀rù ọlọ́run òjò kọjá kókósẹ̀ àsọ̀bẹ̀rù ọlọ́run lólóore nù asọ so ذلك من آيات الله لعلهم يذكرون ọ̀rọ̀ ní kẹ́ máa lásọ máa sọ kẹ́ máa kọ́lé mọ́lé kẹ́ máa ra mọ́tò mọ́tò kí mọ́tò kan ẹ̀yìnkan bá mi sọ̀rọ̀ jò ní onílé tó bá tálíkà pátápátápátápátá pé bàbá kan bẹ́ẹ̀ wọ́n á níyàwó sì bímọ wọ́n á tálíkà mọ́tò ra pátápátá wọn ò ní méjì kálẹ̀ láyé ẹ̀ fún mi ó dẹ̀ wọ́ọ̀kì tó tọ́ pé tí kan bá ń bẹ wọn ní mọ́tò mo ti mọ̀ wá tálíkà mọ́tò nǹkan pé ó ní mínímọ̀ pé níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n ní mẹ́rin tẹ́mà bẹ́ẹ̀ ní mọ́tò kan kọ́ kan ní mẹ́jọ ní abájọ tí wọ́n fi ń kó mọ́tò ságbà lárẹ́rẹ́rẹ́ irú analysis tẹ̀sí fún wọn rí ìyìn gbẹ̀ pé lódodo tí wọ́n sàlàyé ẹ̀ fún yàn tó tọ́ kọ́lọ̀ mọ́ sí alẹ́ ló sì. àmín. nàìjíríà lọ́sọ̀ọ́dà báyìí nàìjíríà lọ́sọ̀ọ́dà báyìí mo ní ẹnìkan lamẹ́ríkà ń jọ̀hún ó sọ fún mi pé ẹ̀wọ̀n nínú ilé kan tí ò ní plane lamẹ́ríkà pé ilé kan ò adá plane ẹ̀ kan ní pé pílẹ̀yìn ní gbòòrò kèsè pílẹ̀yìn ńláńlá pé kálukú ní tiẹ̀ kéékèèké oníwọ̀rọ̀ nìkan ni ní pílẹ̀yìn àà oníbẹ̀rẹ̀ wẹ̀ lómi wo pé ọmọ Amẹ́ríkà kankan tí ì ṣe pé ó lọ gbé bẹ́ẹ̀ ó lọ yálùgbé òun ní pílẹ̀yìn wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ máa gàn ó ní máa ń ṣàjọ̀dún ọjọ́ plane pé gbogbo ẹ gbogbo ọmọ lu ah, ṣùgbọ́n Nàìjíríà ọ̀sà wa di pé. tọ́ọ̀ ọkọ̀ àlòkù ọlá lókù tí ma fọ̀tán ológun ọdún yíò pàlá àfàpẹ́ ẹwà bá ń dúpẹ́ sí ẹ̀kọ́ ó ní nǹkan ìsí pàtì táàdẹ̀ tí lọ tó torí nàìjíríà ah, ilé àgbọ́ràn bọ́ adé náà ọlọ́run ní kò rí báhùn ara òun àmì ọlọ́run ni làálàkún yọ́dọ̀ kẹ́lẹ́bà rántí èmi ọlọ́run ọlọ́run já máa fi rántí rẹ̀. amina amina tabanika nawọ́ ní ìsìn pé ẹni tí ò ní mọ́tò ọ̀ kan lọ wà ẹ gbọ́ <laughs> bóyá gbọ̀ngàn tá a sọ ó rò pé tá sọ ni pé ẹ bá ní mọ́tò ọ̀ nawọ́ bẹ́ẹ̀ tó sí nìyẹn lẹ́yìn kí n sọ fọ́lọ́run bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ń bí yìí Ya Rabbi nírọ̀lẹ́ yìí Ya Rabbi àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ amínà tẹ́ ẹ máa wo obìnrin tí ń bẹ lókè ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ amínà tó fi mẹ́rin tó fàsìkò lẹ̀ tí ń gbọ́ wá sí lórí fóònù rẹ̀ bí ti pé ń gbọ́ ọlọ́mọdé rọ̀ yìí lọ́rọ̀ dárọ̀ wa, wá. àmín. yá tún máa fọ òsì tún pìtàn padà. àmín. bá a ṣe ń fọ̀rọ̀ pìtàn nàìjíríà yìí já máa tó fòsì pìtàn pé ẹ̀yin ọmọ yìí <laughs> ọgá máa lérí débi pé èèyàn ọ̀dà mọ́tò ní bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ ṣe tẹ̀bí dámọ́tò ní bàbá ọlọ́mọbanisẹ́ bẹ́ẹ̀ padà. àmín buhari bá nìyàn lọ́wọ́ àmín aláàfi ọdún ìsàdúà fún abásìkò tẹ̀fìrí ìsàdúà fún ọlọ́run bá nìyàn lọ́wọ́ o àmín bá ṣe ó bá ní bá ṣe ó àmín gómìnà wa lọ́yọ̀ sèjìnà bá ní ro náà lọ́wọ́ o àmín bá ní bá wọn ṣe ó àmín èyí tí ó gbé lẹ̀ náà gẹ́gẹ́ tó kù iná bá nìyàn lọ́wọ́ o àmín bá ní bá wọn ṣe ó àmín ibi aláàtí ìṣèjọba tí bá nìyàn lọ́wọ́ ń bẹ̀ bá náà ṣe ó àmín àtisọ́lẹ̀ kan náà ẹ̀ẹ́ twenty five thousand lọ sáré sẹ́ndì sí wa ajísàwọn náà sọ fún mi lánàá ọlọ́mọdé ìlú náà lọ́wọ́ àmín kí èyí náà sì jẹ́ àdìkọ́sí fún gbogbo wa náà àkáǹtì nọ́mbà jamari ẹ̀nà sí ọlọ́run lọ ẹ̀ntì ẹkún ẹ̀ ń gbìyànjú ní dojúkojú báyìí ẹ̀ tó wá bọ́lọ̀ ń ṣòwò náà ẹ̀nà sí ọlọ́run lọ́wọ́ lára iṣẹ́ yìí èyí táwa ńlá ti ń ṣe yìí ẹ̀yin náà sì lè ṣe síbẹ̀ ọlọ́run bùn ajẹ́júra wa lọ